Òhun náà ni ìbéèrè eléyìí tí ó wá látọ̀dọ̀ ẹrú Allahu kan, wọ́n ní um ẹni tó jẹ́ mùsùlùmí tá a kí lọ́ọ̀kan àmọ́ pẹ̀lú kíkí míì tó yàtọ̀ sí sálámà, ẹni tá a wá kí lọ́ọ̀kan yẹn wá rò pé sálámà ni a ṣe sí òun ló bá dá a lóhùn pẹ̀lú wa ‘aleikum salam wa rahmatullahi wa barakatuhu’ wí pé ǹjẹ́ ṣé àwa àwa náà nígbà yẹn ṣá wá le ṣẹ̀ṣẹ̀ sálámà padà sí onítọ̀hún nígbà tó ti kọ́kọ́ fi sálámà dáhùn kíkí tiwa láì sì ṣe pé sálámà làwọn kọ́ fi kí ẹ̀kejì wọ́n ní ṣé àìpa ẹran súná fún ọmọ ṣé ó lè ṣe ìdènà dáadáa rere fún irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ tí ó bá dàgbà tán bákan náà wọ́n ní ṣé a lè ṣe wítìrì wa lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn sọ̀látùlẹ̀ ìṣá láì ṣe àdíkìrà bí àtàrí kankan eléyìí ó jẹ́ àwọn ìbéèrè náà ẹ jẹ́ ọkọ̀ dàdúgbò ẹ̀ránṣẹ́. alhamdulilayi والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته مسلمي أكيرا أكيران سيلاتو أما كي كي تي إسلام تو علي روبي السلام لا سيسون wọ́n sọ pé wa alaikum salam wa rahmatullahi wa barakatuh ṣé àti jẹ gbèsè báyìí àjẹ gbèsè ìlànà ẹ̀sìn islam fi yé wa pé kò sí kíkí náà eléyìí tí mùsùlùmí tó yẹ kí wọ́n máa fi kíra wọn gbà wọ́n bá ń kíra wọn lákọ̀ọ́kọ́ kíni tó yàtọ̀ sí asalaamu alaykum àbí asalaamu alaykum wa rahmatullahi. àbí assalamu alaykum wa rahmatulahi wa barakatu. nítorí pé ẹ̀kọ́ tẹ̀sìn fi kọ́ wa ó síwájú àṣà wa iná ló ṣe jẹ́ pẹ́ni tó dá yín lóyún òun kò ṣàṣìṣe n tó rò bó ti ṣe yẹ kí mùsùlùmí ó rò nù pé tó kí o lè fi nǹkan kan kọ́kọ́ kí òun ju lọ hmm. òun á dá ọ lóhùn ní yẹ kí mùsùlùmí ó dáhùn tó ń bá sálámà sí Ìwọ tí ọ wá jẹ́ pé o kọ́kọ́ kí i n ló wá yé ọ pé ìwọ ló ti ṣàṣìṣe tó ò sálámà sí tó ń fi fi sálámà dán ọ lóhùn ó ti jẹ gbèsè. Tó ń bá sọ pé wa alaikum assalam wa ìwọ náà dá lóhùn pé assalamu alaikum wa rahmatullahi wa Eléyàn jẹ́ sísan gbèsè tó jẹ. Wọ́n ní tí a bá bímọ tá pa àkíkọ̀ fún un. Tẹ́lẹ̀ yẹn kò ní ìdènà kan tó le tó le jẹ́ fún ọmọ kó dínà ma níbi àti róore bí. Rárá, kò lè dínà oore kankan mọ́ ju wípé ẹ ṣe nǹkan tẹ́sìn Islam tó ní kẹ́ ẹ ṣe lórí ẹ̀. So àwọn nǹkan t'Olúwa máa wá ń ṣe fún òbí ọmọ látara pé wọ́n tẹ̀lé àṣẹ Allah látòrí ahọ́n Ànábì sallallahu alaihi wasallam pé súnà ni ká pa ẹran fún ọmọ nígbà tá a bá bí ọmọ. oore yẹn ni wọn ò ní fi ṣèyàn nítorí ẹni tó bá ṣe yóò rí ẹni tó bá sì kọ̀ láti ṣe kò ní rí a sì mọ̀ pé a lè lóore ká wá sọ pé oore ti sú wa ní àbí ìta àti ẹ̀tí ní ó ti tó wa afemi mà ṣebí lórí pé à ń fẹ́mi òmíì wò wá àbínú sí ṣebí lórí rẹ̀ náà la ṣe bímọ torí ẹ̀ á pẹran oore tólúwa máa fi ṣe òbí ọmọ látara pọ́pa akẹ́kọ̀ọ́ yóò fi ṣe àwa náà ṣùgbọ́n ọmọ òun yóò jẹ́ ẹni tó ṣe wípé gẹ́gẹ́ bí àlàyé táwọn olùmọ̀ ṣe wípé òbí náà nínú èrè tán máa ń jẹ lára kọ́mọ jẹ́ olùgbọ́rọ̀ sí wọn lẹ́nu tẹ́ bá pa akẹ́kọ̀ọ́ yẹn ẹ tún jèrè rẹ̀ tẹ́ ẹ bá kùnà láti ṣe bẹ́ẹ̀ ẹ̀yin lẹ dínà mọ́ra yín ẹlẹ́yìn ìjọba ó sì wọn ní ṣé tá a bá parí sọláàtùl ìṣà tá a lè dìde ṣe sọláàtùl wítìrì lẹ́ẹ̀kan náà láì ṣe àdìkáà eléyàn sínú ìlànà tí islam mú wa islam sọ pé tẹ́ bá parí sọláàtì kan ẹ gbọ́dọ̀ dìde láti ṣe sọláàtì míì láì jẹ́ pé ẹ sọ̀rọ̀ láti ṣàfihàn pọkàn títàn omi ìbẹ̀rẹ̀ kò wá sọ̀rọ̀ kan tá à ń fẹ́ kó sọ lẹ́yìn sọláàtì ọ̀ranyàn bí kò ṣe àwọn adhkar eléyìí tá a rí gbà wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam nípa anábì máa ń ṣe lẹ́yìn sọ̀lá. nígbà tó bá tó parí àwọn àlùkárì ìgbà náà ló tó láǹfààní àti mú sọ̀látùl wítìrì wá. yàtọ̀ sí nǹkan tó wá ní mọ́dàbọ̀ àwọn àbí Hanifa rahimahullah mọ́dàbọ̀ tí wọ́n dá lórí pé tó bá fẹ́ ṣe náfìlà lẹ́yìn sọ̀látù ọ̀ranyàn kan lẹ́ẹ̀kan náà ni wọ́n máa ń dìde tó bá ti sálámà tẹ̀ sálámà wọn dìde eléyìí takò tí súnà fi yé wa. وتاكونتي سنه النبي صلى الله عليه وسلم تفيه نعم جزاكم الله خيرا شيخ Al Medina Schools, a legacy center of excellence with classic education for modern achievers. Uh, from adorable to awesome, where intelligence meets imagination with a collection of creative and captivating knowledge that solidifies a goal. Fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbikíbi, tẹ́ bàbàrà ẹ̀kọ́ tó jẹ́ ojúdá pọ́nbélé. Al Medina Schools, pápá abẹ́dẹ̀ Ògbómọ̀ṣọ́ gan la ń sọ. Pé kẹ́ ẹ máa kó àwọn ọmọ yín lọ. Ibùdó ìmọ̀ tí wọ́n ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òní tó bá tàgbáyé mọ́. Láti ìpele kindergarten, nursery, primary àti secondary láàyè ìgbaniwọlé ń bẹ báyìí èdè òyìnbó yorùbá àti ẹ̀kọ́ èdè lárúbáwá ẹ̀sìn sílámù sì dán mọ́ra lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyìn gbóríyìn àyẹlẹgbẹ bọ́ọ̀dì náà sì ń bẹ rẹ́múrẹ́mú alimadina schools a ray of light easily reachable inexpensive pursuing the remarkable transformative education international standard curriculum frequent and successful assessment ICT devices safe and positive school climate come and discover the joy of learning within the sanctuary of alimadina center pápá abẹ́dẹ̀ area Ògbómọ̀ṣọ́. Arabic and Western education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Hadith. This is Alimadina Schools at gmail.com or call 0032 85 0466. Alimadina Schools, Papa area, Ogumasho, inspiring excellence every day. Hello. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh.

àwọn èèyàn eh, kan àwọn èèyàn máa ń wọ eh, aṣọ tó tó tó tó tó tó wọn fi kọ ìlú àwọn tó gba aṣọ rẹ ah, ní ìlú àwọn ṣòkòtò náà wọn ní wọn pè ní crazy jeans àwọn jeans tó yẹ wò náà. alhamdulilayi ẹni tó bá pẹ́ gbígbé tẹ̀yìn wà ògidì àwọn aládàáda lè lọ́wọ́ à ẹ̀yin sì jọ ní súnà. ayọ̀kùnlé ṣe ẹ lọ́kọ̀ yín o. waaleykum salaam wa rahmatullahi wa barakatuh tó báyìí bí ẹ ti ń pè. kílẹ̀ kórúkọ yín. ọ̀rà ìbéèrè yín. Thank you káwọn obìnrin máa ṣe kí ni hello káwọn obìnrin máa ṣe kí ni ah, mi gbọ́ yín dáadáa àgbọ́ ẹ tún sọ ẹ tún béèrè yín béèrè. ká máa dúró sí ẹ̀gbẹ́ bẹ̀rẹ̀ grand. ká máa ṣe àbẹ̀wò sáwọn ògùn ní bẹ̀rẹ̀ grand. ó ti yé ó ti yé ó ti yé náà. alhamdulilayi ẹni tó sọ pé agbègbè tó ń gbé ògèdè àwọn oníbídà ló wà ń bẹ tó bá pọ́ ní súnà bá nìwọ tí wọ́n náà sì sọ oníbídà àbí tiwọn kò sí tàbí ṣùgbọ́n ìwọ náà ò ní kú kí gbogbo irú wọn náà máa bọ̀ wá síbi páwọn làwọn lọ sán àfi tó bá jẹ́ pé súnà rẹ kìí ṣe súnà gidi súnà ìtànjẹ súnà bójúbójú tó jẹ́ pé o fẹ́ tàtara rẹ fi hàn àwọn ẹni tó ń ṣe súnà pálò súnà ni ọ́ àmọ́ nígbà tó bá kú ọ̀kú àwọn ẹni tó ń ṣàdádálẹ̀ ọ̀sọ̀para wọn ni ọ́ mùnáfìkì tó bá yẹ pé o bá dúró déédéé lóòótọ́ nídìí súnà àwọn náà mọ̀ pọ́tọ̀ọ̀tọ̀ náà lẹ́jọ́ rìn bí wọ́n ti ṣe jẹ́ni tó ṣe pé ẹ ní ìbáṣepọ̀ kan tó lọ títí lójú ayé wọn ò ní jẹ́ páwọn náà ni wọ́n ṣàbàyàgbàgbà páwọn fẹ́ ṣe sọ̀láàtì kan sí ọlá lẹ́yìn ikú rẹ̀ àyàfi tó wáá pé gbogbo mọ̀lẹ́bí rẹ̀ àwọn bá já ládàádálẹ̀ àwọn ni wọ́n wá lọ pe àwọn aládàádálẹ̀ wá pé kí wọ́n wá bá wọn ṣètò bí wọ́n ṣe sìn ọ́ tó bá ti rí báyìí wọ́n kọ àkọọ́lẹ̀ wọ́n sì sọ pé tó bá kú o báyìí báyìí ẹni tó ń tẹ̀lé súnà báyìí báyìí ni kó síwájú ṣe sọ̀láàtì sí ọlá àwọn onísúnnà sì ni kí wọn lọọ bò ó mọlẹ lẹyìn jẹ báwọn wọn ní ṣé àwọn gbígbàláàyè ó lè wà fáwọn pé káwọn máa wọ crazy jeans láti fi máa ṣe sọlẹ àkọ́kọ́ gbogbo àwọn nǹkan tí ò dáa àtàwọn ìròyìn tó burú àwọn mùsùlùmí wọn fi pera wọn ìwọ pera rẹ mùsùlùmí ọmọlẹ́yìn anabi sallallahu alaihi wasallam kí ní tiẹ̀ kọ máa wẹwẹ àwọn àṣírí nígbà tó bá wé crazy jeans so ẹ̀wù àwọn aṣèrè ó sì lè jẹ́ pé ni wọ́n máa wọ̀ torí pé èèyàn ò ní yé pàpè mára aburú mára rẹ̀ títí táburú ò fi jẹ tiẹ̀ lẹ́yìn náà kó wẹ̀wù bíi wèrè sínú ẹ̀ kó fi ṣe sọ́lá bàbá wẹ̀wù bíi wèrè tó fi dó wájú èèyàn ẹgbẹ́ rẹ̀ àwọn onílàákà ọ sọ pé njẹ́ òní tọmọ yìí dàrú báyìí tẹ́ ẹ̀ mójútó kẹ́ ẹ gbé lọ sáró síwájú olúwa ẹlẹ́dàá lọ́wọ́ ayẹ kó ti wá ṣe sọ́lá pẹ̀lú ṣòkòtò tó yẹ kó ti bẹ́ńtàn wọ́n tún máa máa bẹ lẹ́yìn tán wọ́n tún máa máa bẹ lẹ́bàá ibi tí ìdí rẹ̀ wà wọ́n tún á bẹ lójúgun wọ́n bẹ níbi orúnkún àsopọ̀tò tó yẹ kó kò fi nǹkan kan yàtọ̀ síta àwọn wèrè ó kọ rẹ̀ náà wọ́n pè wọ́n ah, crazy James. torí ẹ̀ má crazy lórí sọ́láàtì so sọ́láàtì yẹn à ń fẹ́ pé tẹ́ni tí bá ń tẹ́ni tí ń ṣe bá ń ṣe kó máa ṣe pẹ̀lú ìbẹ̀rù Allah hmm. qad aflaha al-mu'minun الذين هم في صلاتهم khashi'un الله ni ó dájú páwọn olùgbàgbọ́ òdodo ti ṣoríire àwọn ta ni àwọn náà làwọn ẹni tó ṣe pé wọ́n á máa níbẹ̀rù Allah lórí sọ̀láàtì wọn tẹríbọ kan wà fún un tàbá wọ̀wọ̀ kú wọ bí ìwèrè náà láà máa ṣe hmm. tí wọn bá wọṣọ tó péyàn lọ́mọlúàbí bí ọmọlúàbí lèèyàn máa ṣe eléyìí ìjọba wọn ní bàbá tó pè láti Sokoto wọn ní tí àsùpàṣù bàbá tó táwọn á dé mọ́ṣáláṣí táwọn bá pé wọ́n ti ń ṣe sọ́lá ṣé ìgbàláyè wà fáwọn táwọn bá ti ṣe rakata alfajr pé káwọn ó tètè ṣe káwọn wá lọ darapọ̀ mọ́ ìmáàmù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìmáàmù Malik nínú madhhabu rẹ̀ ni wọ́n sọ wọ́n ní tó bá ń wò ó wípé ó lè bá wọn lórí rákà alákọ̀ọ́kọ́ yìí nígbà tí wọ́n fi ṣe rakata alfajr nínú mọ́ṣáláṣí ó lè tètè ṣe tó bá tètè ṣe tó bá ti parí ó darapọ̀ mọ́ ṣùgbọ́n léyìí ọ̀rọ̀ tí wọ́n sọ ọ́ tako sunna nabi muhammad sallallahu alayhi wa sallam torí sunna sọ pé idha uqimatis salah fala salata illa al-maktuba tá a bá ti gbé sọláàtì dúró ààyè ò sí fún wa láti ṣe sọláàtì mi máa yàtọ̀ sọ́ra yẹn torí délé èyí tá ń ṣe lọ́wọ́ ńlọ gbọ́dọ̀ darapọ̀ mọ́ wọn nínú ẹ̀ ààyè sí fún wa láti ṣe rak'ata al-fajr tẹ́ bá parí àṣùbà ò lè ṣe rak'ata al-fajr tẹ́ bá sì wà ò lè lọ lára di àkókò ad-duha ní sáwọn obìnrin tí wọ́n lè máa bẹ orí tẹ́wọ̀ apá kan nínú àwọn olùmọ̀ wọn sọ pé ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà táwọn míì ní kò lè ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ lásàlẹ́sà nítorí àdéhìí kan tó wá látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó ní la'ana Allahu za'iratil qubur Allahu la'ana àwọn obìnrin tí bá ń bẹ àwọn orí tẹ́ wò ìgbà tí àwọn olùmọ̀ táwọn sọ pọ́tọ́ àwọn ní ẹgbà wa tó sọ pé la'ana Allahu zuwwaratil qubur Allahu la'ana àwọn obìnrin tí máa bẹ orí tẹ́ wò pé ńlọ fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ táwọn ìyẹn ni kí ètí bá ń bẹ̀ wò lọ́pọ̀lọpọ̀ yàtọ̀ sí ètí bá ń bẹ̀ wò lẹ́ẹ̀kan láàrin pàápàá jùlọ àwọn tún rí ẹgbàá wa kan tó sọ pé Àìṣà bẹ̀ sàárẹ̀ ọmọ ìyá rẹ̀ wò Abdulrahman tó ṣaláìsí ní orí tẹ Bàkíyà ṣùgbọ́n eléyìí tí ayíkó dọ́gba yun látàrí hadithi la'anallahu za'iratul qubur àwọn olùmọ̀sọ́kọ̀ fẹsẹ̀ rinlẹ̀ la'anallahu zawwaratul qubur òun náà fẹsẹ̀ rinlẹ̀ àtẹ̀ntí máa bẹ̀ wò àtẹ̀ntí máa bẹ̀ wò gbogbo wọn. ọ̀rọ̀ Aisha yẹn radiyallahu anha kò sí àkọọ́lẹ̀ tó fi hàn apá ànábì máa kó ṣe bẹ́ẹ̀ ọkọ̀ fún torí pé ànábì sallallahu alaihi wasallam òun náà fún wa náà pé Allahu obìnrin máa ń bẹ السلام ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته من يعزم بك أحمد مرقمي من دولة السعودية العربية إبري يا قلب حلقها ودكتور اللهم عليك يا مولدي أنا بقول لك إذن about uh, like three to four weeks ago mm-hmm. if I want to get a local group mm. so don't you go to the new group the commander àwọn tó lọ́ba tó fún wa nínú ọlá owó àwọn tó tún lọ lọ́wọ́ ọba. ọwọ́ mú àpẹẹrẹ kan wá lórí ti lọ́sẹ̀ bá kọ́ mọ́sálásí láti ọgbẹ́ ìdílé orúkọ ọ̀gá àyàn tí ó sì máa tàbí bàbá. lórí ló ti kí o pé gbogbo dáadáa tó bá tọ́ sí ẹgbẹ́ èèyàn wọn á kó fún òbí rẹ̀ wọn á kó kí ẹ̀ wọn á kó lójijì. láti ṣe ṣe bá fún ẹni tí ó sì mọ́ ẹ̀ gẹ́gẹ́ ẹ ẹ. Now. Another Mm. tí èèyàn bá fi kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ lórúkọ pé mo bùn bàbá mi mo fi ṣe sàráà fún wọn mo bùn màmá mi mo fi ṣe sàráà fún wọn lẹ́yìn ìgbà tí bàbá àti màmá mi wọ́n ti ṣaláìsí tán ti kúrò láyé aléyìí tó dọ́gba jù lọ́rọ̀ àwọn olùmọ̀ òun náà ni pé ńgbà tí ètò ṣe pé bàbá mi ló kọ kì í ṣe màmá mi ló kọ kì í sì ṣòwò bàbá mi jọ̀bítì màmá mi la fi kọ eléyìí tán ṣàsọtẹ́lẹ̀ pé ká kọ lẹ́yìn ikú àwọn nínú owó àwọn àwọn olùmọ̀ sọ pé wọ́n gba aládàá rẹ̀ lódìndì wọ́n dàbí ìgbà tó sọ pé kéèyàn kọjá pé ẹ̀bùn yàn lówó ẹ wá ní kí ládàá rẹ̀ kọ́ lọ́ máa bá bàbá yín bàbá ó gba owó tẹ ẹ̀bùn yàn lódìndì kì í ṣe pé gbogbo ìgbà tó wọ́n yàn bá ń bẹ lápò rẹ̀ tí sì fi ń ṣe nǹkan dáadáa lẹ́yìn ọmọ gba ládàá ń bẹ̀ ládàá òdìndín iná ni bàbá wa gbà lórí mọ́ṣáláṣí tá a bá wọn kọ́ àtìyá wa torí pé àwọn kọ́ ni wọ́n ṣe é ìgbàtà nàbì sallallahu alaihi wasallam tó ń sọ̀rọ̀ nǹkan tí ó ṣẹ́kù fún wa lẹ́yìn ikú wa tán dárúkọ sadaqatun jariyah sàárà tó ṣe pé ń sàn kọgbẹ á rí i pé àwọn nǹkan tán sọ pẹ̀lú rẹ̀ wọ́n sọ nípa ọmọ eléyìí tó ṣe pé ń ṣàdúrà fóbi rẹ̀ ìmà eléyìí tó ṣe pé a ti fi màyàn tí wọ́n ń ṣàǹfààní pẹ̀lú ẹ̀ ládàá rẹ̀ ó máa wà ní gbogbo gbà bẹ́ẹ̀ náà ni sọ́dákọ̀ járíyà tó bá pàwọ́ la ṣe kalẹ̀ lópin ìgbà téèyàn bá fi ń ṣàǹfààní àmọ́ gba ládàá lórí ẹ̀ eléyìí ò túmọ̀ sí pé ò lè kọ́ mọ́ṣáláṣí fún bàbá rẹ̀ lápò ẹ̀ àbí fún ìyá rẹ̀ lápò ẹ̀ ṣùgbọ́n wọ́n gba ládàá rẹ̀ kò ní dàbí èyí táwọn kọ́ pẹ̀lú owó wọn hmm. èyí táwọn lójú ayé wọn àbí èyí bá wọn kọ́ lẹ́yìn ikú wọn nínú owó wọn sọ eléyìí wọ́n fi ṣe sàárà fún wọn ni wọ́n gbà lódindi torí ẹ̀ ẹ wá ní tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà bá wà ní ṣé ọmọ tó wá kọ́ mọ́ṣáláṣí òun kí wọ́n á nìpín tiẹ̀ yóò gbà ládàá pò náà ṣe dáadáa sí bàbá rẹ̀ torí pé olúwa ẹlẹ́dàá kì í ṣàbò síṣẹ́ nìkan torí ẹnìkan ìwọ ti ṣe dáadáa sí bàbá rẹ̀ ìwọ náà tó ṣe dáadáa ò ní pàdánù pò fi mọ́ṣáláṣí ṣe sàárà fún bàbá rẹ̀ eléyìí tí bàbá rẹ̀ náà padà gbà ládàá rẹ̀ lódindi àmọ́ pọ́ mọ́ gba aládàá lọ lójoojúmọ́ ní tiẹ̀ náà kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ nítorí pé ńṣe ló fi ṣe sàrà fún bàbá rẹ̀ bàbá rẹ̀ tó sì ti kú ìyè owó rẹ̀ kọ́ ló fi kọ́ bàbá rẹ̀ ó gba aládàá rẹ̀ lódindi wọ́n gba aládàá kọ́ kọ́ mọ́ṣáláṣí fi bùn bàbá rẹ̀ ṣe sàrà fún bàbá rẹ̀ ó sì gba mọ́ṣáláṣí lódindi ẹlẹ́yìn ìjọba. àwọn ilé ìfowópamọ́sí eléyìí tèmi bá kó pamọ́ sọ́dọ̀ wọn tí mo sì kó pamọ́ lórúkọ pé mo kó pamọ́ sọ́dọ̀ wọn tí oṣù wa parí àbí lọ́dọọdún àbí lóṣooṣù ilé ìfowópamọ́ yẹn wá ń fowó kan ránṣẹ́ sí mi wọ́n wá ní èrè tóṣù yìí ni èrè tóṣù tó kọjá ni èrè tóṣù tó ṣẹ̀ṣẹ̀ parí ni gbogbo eléyìí tí wọ́n bá fi lè fún mi nírú owó yìí kò sí nínú èrè nítorí pé rìbá ni wọ́n ń perú ẹ̀ owó tí mo fi pamọ́ sí ọlọ́dọ̀ owó yìí gangan gangan ni ló fè lé lórí nítorí pé ńgbà tẹ́mi kówó fún ọ a ní àsọyépọ̀ wípé owó yìí o màá ń fẹ́ kémi pẹ̀lú rẹ ká fi jọ dòwò pọ̀ ni mo wá fẹ́ mọrú òwòwò pàtó ni lọ́ọ́ máa fowó mi ṣe lórí wípé èrè tí máa ń jáde ńbẹ̀ á máa pín báyìí báyìí pé èmi pẹ̀lú rẹ ọmọ iye èrè tó lè jáde ńbẹ̀ ṣùgbọ́n gbà tá a bá parí òwò yẹn báyà máa pín èrè yẹn lọ́gbọọgba àbí wọ́n máa mú ìdá mẹ́ta torí pé wọ́n ló fi ń ṣiṣẹ́ èmi á máa mú ìdá méjì èmi tí mo lówó àbí èmi á máa mú ìdá mẹ́ta èmi tí mo lówó ìwọ tó ń ṣiṣẹ́ ó máa mú ìdá méjì irú òwò pàtó tó ń sìn fi ń ṣeun o gbọ́dọ̀ yí padà láì jẹ́ kó tún wá bá mi èmi náà tún bọ́ fọwọ́ sí i so tí ọba ti jẹ́ báyìí mo kàn kó síbi kan wọn á lérè oṣù yìí ni kí lẹ fowó mi ṣe tí mo mọ̀ hmm. kí ni mo ní kí ẹ bá ń fowó mi ṣe orúkọ tó sọ lé iṣẹ́ rẹ kọ́ ló di Islam hmm. kí ni tẹ́ ń ṣe nínú rẹ̀ gan-an sọ́tako islam àbí ọ̀tako islam orúkọ wọn bá àwọn kọ́kọ́ máa dán lópin ìgbà tí n tẹ̀ ń ṣe nínú rẹ̀ bá ti tako islam ẹ gbàgbé ẹ̀ so kò lè di islam ṣe lẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́ ẹ wá ní owó tèmi kó sí yín lọ́dọ̀ yẹn fi ń ṣe mọ̀dọ́rọ̀bà irú mọ̀dọ́rọ̀bà wò torí pé n tán pè ní mọ̀dọ́rọ̀bà òun náà ni pé kémi kó fún ọ owó tèmi wá kó fún ọ kí ìwọ máa fi ṣòwò lórí péré tá a bá jẹ́ ń bẹ àjọ máa pín o ò lè fi ṣòwò kí n má màrú òwò tó ń fi ṣe hmm. tí mo bá mọrú òwò tó ń fi ṣe tí mo fọwọ́ sí tó ń sì fi ṣòwò lábẹ́ májẹ̀mú tèmi pẹ̀lú rẹ̀ jọ fọwọ́ sí èrè tí ó jáde nínú rẹ̀ mí gan ò lè má ìwọ náà ò lè má hmm. ó dìgbà tá a bá tó parí òwò yẹn tó bá yẹ pé lè fowópamọ́ sí òun gbowó lọ́dọ̀ olówó bí ẹ kó sọ́dọ̀ wa a máa fi ṣe mọ̀báràbà olówó wa máa ro ò ní wọ́n fowó ẹ̀ sí ṣùgbọ́n lè kówó pamọ́ sí òun jẹ́ pé ń yáwọn èèyàn lówó ni tó bá yá wọn lówó yóò gba èlé lórí ẹ̀ èlé tó bá wá gbà ń ní pín láàrin rẹ̀ àtàwọn olówó òun á sọ pé rèmọ̀ lọ́rọ́ nù bó ló ṣe jẹ́ rèmọ̀ lọ́rọ́ ó sọ fún mi pé ó máa yáyàn lówó gbèlé lórí ẹ̀ nítorí pé n ta sá ní conventional banks so náà lẹ́yìn náà tún padà ń apply so nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ bí à ń ṣe drama ọ̀pọ̀ nù ẹ̀ níṣẹ́ mi fẹ́ ra trailer sminty trailer sminty tí mo fẹ́ ra ó ten million naira so èmi ti bá ẹni tó gbé sìmẹ́ǹtì fún mi dúnàádúrà owó ni ọ̀kan sí ẹ̀yin wá ní kí n lọ gba rìsíptì tí wọ́n fi ta sìmẹ́ǹtì yẹn wá fún yín ẹ̀yin wá san ten million yìí ẹ wá ní ajẹ́pọ̀rọ̀ dàbí ẹni pé ẹ̀yin lẹ ta sìmẹ́ǹtì fún mi hmm. ẹ̀ǹkọ́ dàbí ẹni pé kìí sùn hmm. ẹ̀ ní sìmẹ́ǹtì náà hmm. ẹ̀sẹ̀ wá lè jẹ́pọ̀ dàbí ẹni pé ẹ̀yin lẹ ta sìmẹ́ǹtì fún mi èmi náà ra sìmẹ́ǹtì ó dàbí ẹni pé ní ten million ń fi san twelve million kò ṣe jẹ́ rìbá investment ṣe bójúbójú nìyà torí délé yá mi ten million ẹ fẹ́ fi gba twelve million ni tó bá pérò eléyàn lolówó kówó síbẹ̀ tó lòún ṣe investment òun ṣe investment rìbá ni o kò jẹ́ kó yẹ ọ lẹ́yìn ìjọba oṣooṣù. ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé wá síta gbangba tí a mọ̀ sí hudan wa bushro ìjókòó alálùbáríkà ni máa wáyé ní gbogbo sátọ̀dẹ̀ ọ̀pọ̀ bá bẹ̀rẹ̀ oṣù bíníláì tààlà hudan wabushro yóò tún wáyé ní sátọdẹ ọ̀la òde yìí tí ó máa ṣe wẹ́kú ọjọ́ kẹrin rọ̀bí ọ̀lẹ̀ awal fourteen forty six AH ìjírọ̀ kàlẹ́ndà tí ó tún máa ṣe wẹ́kú ọjọ́ keje oṣù kẹsàn twenty twenty four bàkàtàbíyà láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ alimadina center pápá abẹ́ẹ̀dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ òun ni yóò sì máa wáyé bíníláì tààlà láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ pẹ̀lú àkòrí àwọn àṣìṣe wa sí àwọn ọmọ wa àwọn àṣìṣe wa sí àwọn ọmọ wa tòun ti àfilọ́lẹ̀ tírà alálùbáríkà ni tí a mọ̀ sí Al-Minhaj ní owó ẹgbẹ̀rún mẹ́sàn-án náírà ní ọ̀la òde yìí náà ni àfilọ́lẹ̀ rẹ̀ yóò sì máa wáyé Al-Madina Center pápá abẹ́ẹ̀dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ àwa tá a bá ń gbọ́ ká máa sọ fáwọn tí wọn àti gbọ́ Allah á ṣe ń rọrùn fún wa ẹ lórúkọ yín o. aleykum salaam wa rahmatullahi wa barakatuh. orúkọ mi àbá fún un wípé ọkùnrin rẹ̀ ń tọ́jú òun ó sì ti fi ẹgbẹ́ rẹ̀ sun ẹ̀ ń tọ́jú bàbá tiẹ̀ ó sì sùn rí tó bàbá yìí bá wọ́n gbìyànjú bá ọkọ̀ wá iṣẹ́ sí ọ̀nà láti pé kí ọ̀nà tó tọ́yàwó àtàwọn ọmọ síbẹ̀síbẹ̀ ní ìyàwó ọkọ ta irinṣẹ́ àti dúkìá àti ìyàwó ìyàwó àkókò ní ilé ọkọ rẹ̀ bọ̀lọ́bọ̀ méjì lọ sí àwọn pẹ́rẹ́ǹtẹ̀ lẹ́yìn ọdún kan lọ́kọ́ dé lọ́wọ́ bẹ̀bẹ̀ àwọn tó wá tó gbà ni wọ́n ti fi ìyàwó yẹn wọ́n ti fi lọ́kọ mi so ìbéèrè mi lábẹ́bẹ́ ni wípé jẹ́ irú ìdí tí wọ́n so yẹn ìyẹn tí ìdí tí ò sì tí ì yá tọ́lá láàfíà ẹlẹ́ẹ̀kejì ni wípé ìjẹ́ àwọn mọ̀lẹ́bí ìyàwó yẹn wọ́n lágbára láti lè ka àwọn ọmọ méjì yẹn lọ́kọ lẹ́yìn ìgbà tí bàbá wọn bẹ̀. alhamdulilayi àkọ́kọ́ tó bá yẹ pé bẹ́ẹ̀ ti ṣe wí lórí ẹni rẹ iná ni àwọn òbí ìyàwó látàrí pé wọ́n rí i pé ọkọ ọmọ àwọn kò lè ṣe tó wọ́n á ba ara rinṣẹ́ eléyìí tán fi ro lágbára tí ó fi máa ṣiṣẹ́ rówó bọ́ ìyàwó àtàwọn ọmọ rẹ̀ wọn à wò pé ọmọ àtàwọn níyàwó bàbá tó bàbá ọmọ ṣe àbùrọ̀ ránṣẹ́ palákàrà ní tí wọ́n ṣe ń tọ́ da ni ṣùgbọ́n ọkọ tó bá pé bí ẹ ti ṣe wí náà lórí ó ṣàìdá ó ṣàbúrú irinṣẹ́ tán rà fún ọ lọ gbé ta ó tún wáá padà dẹni tó ṣe pọ̀ padà sí oko àárọ̀ bó o ti ṣe mójútólé tó tọ́jú ìyàwó tó tọ́jú ọmọ òun náà ló tún padà di nǹkan tí ń ṣẹlẹ̀ ní agboolé rẹ̀ ìyàwó wa tàtàrà rẹ̀ wá sápò nílé tọmọtọmọ àwọn òbí tán ti ṣe dáadáa yun àwọn náà wáá fi àìdá bá dáadáa wọn jẹ́ tó bá yẹ pé bẹ́ẹ̀ ti ṣe wí ló ṣẹlẹ̀ o nípa pé àwọn mú ọmọ wọn wọ́n fi lọ́kọ míì láì jẹ́ wípé Ọkọ alákọ̀ọ́kọ́, ìtúsílẹ̀ ti wà lọ́dọ̀ rẹ̀ sí ìyàwó rẹ̀ póun ò fẹ́ mọ́. Láì kò sì jẹ́ pé ìyàwó òun gan alára ti túra rẹ̀ sílẹ̀ bọ́kọ pẹ̀lú pé fi mi. Ẹ̀yin lẹ yín ṣe zìnà nítorí pé kan bẹ lórí obìnrin a kì so míì lé lórí. ẹ ti kó yín kó dẹni tí ń ṣe zìnà lẹ́yìn ìgbà tó ti tó bá jẹ́ pé ìlú àti orílẹ̀-èdè tán ti lo ṣẹ̀ríà ni ẹ ti mọ ọmọ yín jẹ̀bi kí wọ́n sọ lókò hmm. eléyìí tó ṣe pé kò ní jẹ́ ìdùnnú yín torí ẹ̀ igi tẹ́sùn kìí ṣe igi o ẹ kàn rán lọ sòwò nàbì fúngbà kan ni hmm. so nígbà tọkọ dé tó náà bá gbádùn tó náà bá gbádùn oní ọ̀wá ronú ara rẹ̀ á fi wá mọ̀ bó ṣe gbádùn sí hmm. ìyàwó rẹ̀ ti nágbàárọ̀ ó ti nágboro so ìwà wa dé nìsín tún wá bẹ̀bẹ̀ tẹ́rù rẹ̀ lọ fẹ́ gbà padà tí wàá bá gbádùn tó bá kọ́ gbádùn tó bá tún gbádùn tó èyí tó bá fẹ́ kó sẹ́nu rẹ̀ àmẹ́yàwó rẹ̀ náà ni so ṣùgbọ́n wọ́n ti rán lọ sòwò nàbì kó tó di kó dé wọ́n ní ṣé wọ́n lè fi àwọn ọmọ méjèèjì tí ọmọ wọn ti bí tọ́jọ́ ọmọbìnrin tá lè fi lọ́kọ láì gba bàbá rẹ̀ rárá o ìyàwó ọ̀lẹ là ń gbà ẹnì hmm. kí n gbọ́ ọmọ rẹ̀ so àwọn ọmọ ṣẹbẹyìn nísìnyìí ẹni kọ́ ọmọ tiyín ọmọ padà bọ̀ wálé nígbà tí ọkọ rò lè ṣètò àkàlẹ̀ kọ́ ọmọ tiẹ̀ sí hmm. ọmọ tiyín nìkan lẹ lè mú ẹ lè mọ ọmọ ọlọ́mọ hmm. ẹ dà àwọn ọmọ tiẹ̀ lẹ̀ fún bó bá ti fẹ́ kó ṣe wọn kó fi wọn lọ́kọ tó bá wù kọ̀ọ̀kan yín kọ̀ọ̀kan yín rárá kọ́dà ẹ̀ bá àmọ́ kì í jọ tó bá fi wọn lọ́kọ yín lẹ́mọ. ẹ lórúkọ yín o. Aleykum salaam wa rahmatullahi wa barakatuhu. Orúkọ mi ni Ibrahim láti ìgbà. Ìbéèrè yìí. Ìbéèrè mi ni pé ọmọ inú èèyàn wà bẹ́ẹ̀. Ọmọ náà kí ni? Inú ọjọ́ pé èèyàn sùn. Ok. Mhm. Wọ́n á jẹ́ wípé ọmọ bóyá ìyàwó àbọ̀mọ ìgbà tó yẹn ti lọ sí àbẹ̀wọ̀. Ìyàwó àbọ̀mọ wa ń bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n tọ́ sí ẹ̀kọ́ sí. Ṣé gbogbo nígbà tí etí ṣe pé ibi tẹ́ ń tẹ́ ń ṣe sọ láti lọ má tọ̀ sí eléyìí ń tí wọn ò ní tọ̀ mà ní. ẹ máa bá sọ láti ti lọ kítọ̀ wọn sáà ti ta síbi tẹ́yìn wa. ẹ jẹ́ kí n máa fi tọ́ ọ létí pé kíra alábàákà ní Bulugul Marami tí al-Hafidh Ibn Hajar rahimahullah tí a Sheikh Dr. Sharafuddin Gbadebo Ọ̀rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ Al-Modina Center pápá abẹ́rẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ bá a tú sí èdè Yorùbá ó ń bẹ fún wa láti mọ rírà lówó ẹgbẹ̀rún mẹ́sàn-án náírà nine thousand naira bákan náà tírà tí a pè ní àlùsókàn àlùsùnmí ìjẹmọ́ra ìyẹn náà ò gbẹ́yìn wọn ti bá a tú sílẹ̀ tírà tí a pè ní ìdájọ́ ẹdín arúgbó àtàwọn nǹkan míì tó jẹ mọ́ kò gbẹ́yìn rárá bí tí wọ̀ ma tírà tó ń sàrẹ̀ nípa bí sọ̀rọ̀tà níbi sílẹ̀ sọ́kànbó ti ṣe rí gẹ́lẹ́ kò gbẹ́yìn wọn ti bá a tú kalẹ̀ sí èdè Yorùbá tírà tí a tún pè ní àwọn àdúrà àbò mùsùlùmí ìyẹn náà bẹ́ẹ̀ kalẹ̀ wọ́n ti bá a tú sílẹ̀ yorùbá pẹ̀lú transliteration tó ṣe pé tá a bá ti ń wí yọ̀mọ̀ já sí lọ́gbàá lórí ahọ́n àwa bíi ní láì tààlà irú àti àtúnpè ní kìtàbù tawhid ó ń bẹ lọ́wọ́ ẹgbẹ̀rún méjì àbọ̀ náírà wọ́n ti bá a tú sílẹ̀ irú àti a pè ní sọ̀látù jẹ̀nàza èyí tó ń sàlàyé bá ṣe ṣe sọ̀látù sí àwọn òkú wa lára lọ́kùnrin àbí lóbìnrin lọ́mọdé àbí lágbà ó ń bẹ ń kalẹ̀ ní tíra náà wọ́n bá a tú sí èdè yorùbá wọ́n tún bá a tú sí èdè òyìnbó bákan náà àwọn náà wọ́n sì bá wa kọ tírà náà kí Allah kó bá wa san wọ́n lẹ́san lórí bákan náà tírà tí a pè ní Umdatul Ahkam ìyẹn náà gbẹ̀yìn ń bẹ lọ́wọ́ ẹgbẹ̀rún mẹ́rin àbọ̀ náírà lọ́wọ́lọ́wọ́ pé tí yí padà pẹ̀lú àwọn tírà mi lóríṣiríṣi tó ti lédè Lárúbáwá fún gbogbo ọlọ́mọ àti ọ̀gọ̀rọ̀ àwọn àáfàá nínú ẹ̀ eléyìí tó jẹ́ tírà tuntun tuntun elédè lábáwá lòun náà Allah àṣẹrọrùn àtàwọn tírà míì lóríṣiríṣi tá a tún lè ka orúkọ wọn tán tó fi máa lè ọ̀ṣun lè fàlàfà ìyẹn náà wọ́n ti bá a tu sílẹ̀ ní èdè Yorùbá ìyídìnlá Allah àṣẹrọrùn fún wa ẹ lọ́kọ yín o. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh naam ìbéèrè yín.

وعليكم السلام ورحمة الله الحمد لله يعني توقو tó ṣe pé ó ti fi dúkìá rẹ̀ kan dógò lórí gbèsè kan tó jẹ ṣáájú kó tó kú eléyìí tá a sọ pé a kọ́kọ́ wá ìtúsílẹ̀ fún dúkìá tó fi dógò yàn pẹ̀lú pé ká san gbèsè tó jẹ tọta tara rẹ̀ fi lé dógò lápèjúwe tí a bá wá rí nǹkan kan nínú dúkìá òkú yẹn tá a lè fi san gbèsè yẹn ká fi túlé sílẹ̀ kúrò lábẹ́ di fífi dógò àṣìrẹ nìkan tó lè fi owó sílẹ̀ báyìí tá a fi gba léèyàn padà kò sí nǹkan tó ṣẹ́kù náà ju pé ká tà lọ tí wọ́n bá tà á, wọ́n mú n tó bá jẹ́ gbèsè tí ń bẹ ní ọrùn òkú, wọ́n san fún ẹni tó jẹ ní gbèsè, n tó bá wá kù á dà á pọ̀ mọ́ fi sílẹ̀ sáyé, á ṣẹ̀ṣẹ̀ wá pín Ṣùgbọ́n tó fà tí Islam fi sọ báyìí ẹ rí i pé dúkìá tó jọjú, dúkìá tó pàtàkì n náà ni nǹkan tó fi dógò ń jẹ fún un n ló fà á ló fi dúró nídùúró n tá a lè fi dógò. Ká sì gbà padà fẹ́ni tí ó jogún Ó ń bẹ nínú pé a ṣèrànlọ́wọ́ fún òkú, ó fi jẹ́ni tó fi àwọn ẹni tí ó jogún rẹ̀ sílẹ̀ ló lówó tí wọn ò fi ní máa tẹ́wọ́ sáwọn èèyàn bóyá wọn ò fún àbí wọn ò ní fún wọn. Tá wá rí bá a ṣe lè ṣe àgbálẹ̀ eléyìí tó jẹ́ pé eléyìí ó padà jẹ́ títà ni nígbà tá a bá ti wá ọgbọ́n dá lóríṣiríṣi láti rówó san tá a bá rí kò sí ní tó ṣẹ́kù ju pé ká tà lọ. Ẹni tí ó ń sopó tó ṣe pé ọ wà nílé epo ń jókòó pọkọ òun ṣaláìsí ẹni tí kò sí nǹkan kan tó lè fà á tó fi lè jáde kò sí kò sí àfi tó bá yẹ pé obìnrin yun lápèjúwe kò ní ẹnì kankan tí ń sànù rẹ̀ hmm. pẹ̀lú nǹkan tí wọ́n máa jẹ lásìkò tí ń sopọ̀ tó a sì máa pé olúwa ẹlẹ́dàá nípa jókòó lé kí wọ́n fi sopọ̀ oṣù mẹ́rin àti òru mẹ́wàá kò ní kí wọ́n jẹun kò ní kí wọ́n má mumi. Hmm. so oúnjẹ àti omi tí wọ́n mu ó lè wà ó lè má sí hmm. ó lè má sí kára ẹni tí wọ́n máa gbé wá fún wọn kò sí ààrẹ ẹni tí ó gbé wá fún wọn ìsìláàmù ọkọ dínà pé kọwọ náà tí ó fi máa rí ní ọjẹ tó bá ti wá rí ní tí lónìí yìí báyìí kó tètè padà lè tó bá wá pé torí pé ọmọ kan ti lọ wọn ti ríra tipẹ́ ọmọ wa wálé wá tọrọ màmá pé kó wá méjì mẹ́ta rárá ó ní òní ọlọ fara mọ́ màmá rẹ̀ wọn nítorí pé ó ti dolówó wọn nítorí pé wọn ti daráàlú òyìnbó so kí màmá rẹ̀ kó wá fi igbó ọrà lẹ kó máa bọ wá bọ lẹkọọ fara mọ ìwọ ló tè kó wá gbó ọrà tó jòkó <laughs> tó wá àbí kòkó dúdú náà funfun ti jáde àwọn àbí ni náà gbé tó fi dàgbà bó ti ṣe jọjọ. ẹ a legacy center of excellence with classic education for modern achievers from adorable to awesome, where intelligence meets imagination with a collection of creative and captivating knowledge that solidifies a goal. Fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbikíbi, tẹ́ bàbàrà ẹ̀kọ́ tó jẹ́ ojúdá pọ́nbélé, Alimadina School, Sápá Abẹ́dẹ̀ Ògbómọ̀ṣọ́ gan la ń sọ. Pé kẹ́ ẹ máa kó àwọn ọmọ yín lọ. Ibùdó ìmọ̀ tí wọ́n ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òní tó bá tàgbáyé mọ́. nursery, primary àti secondary, làyè ìgbaniwọlé ń bẹ báyìí òyìnbó yorùbá àti ẹ̀kọ́ èdè lárúbáwá ẹ̀sìn islam sì dánmọ́rán lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyìn gbóríyìn ayélégbé bọ́ọ̀lì náà sì ń bẹ rẹ́múrẹ́mú alimadina schools a ray of light easily reachable inexpensive for showing the remarkable transformative education international standard curriculum frequent and successful assessment ict devices safe and positive school climate come and discover the joy of learning within the sanctuary of alimadina center pápá abẹ́dẹ̀ area ògbómọ̀ṣọ́ arabic and western education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Ahadith. This is Alimadina Schools at gmail.com or call 08032 85 0466. Al Madina Schools, Pakwabede area, Ogumasho, inspiring excellence every day. Hello, Koyo. Wa salam wa rahmatullahi wa barakatuh. Naam. Wa salam wa rahmatullahi wa barakatuh ẹgbẹ̀rẹ̀gbà láti Muhammed lórúkọ mi. láti ìwọ. ọ̀ya ìbéèrè yín pápá àpẹjọ yá. àpẹjọ ó ní ìyàwó mi kú tó ìwé láti ìtọ́jú ọmọ ìpàdé ẹ̀ ṣùgbọ́n wọ́n sọ pé ìwà ti kú fẹ̀ kò lè ní láéláé èmi ò lè fi kú fẹ̀ tó tó bá fún mi láyè láti gbé àwọn ọmọ rẹ̀ tó ń gbà ẹ̀ ń sọ pé ìjà fún àtúntò wa tó ní kú ó ń kọ́ àwọn ọmọ mi tó ní. ó gbàgbé aṣáá ló ti lọ ó ní mòlúdà ṣìṣe wọn ló ti lọ. náà ó gbà tó lè máa lọ sí ilé fún àwọn ọmọ lọ. abẹ́ méjèèjì tó kó ok now àwọn yẹn ń sìn wọ́n ti wọ yunifásitì lóògbémọ̀ṣọ́ mo ní tó pé kí n ṣe ètò bí àbíṣẹ́ fúnra wà ní ìṣe àwọn èèyàn kan ó tó di pé ó tó di pé mo ìran ọmọ ìta àmọ̀kọ́ tó ṣe kò sí ìlú ẹ̀mọ́ ó tún gbọ́ kí lo èsì ìjọba yẹn yìí tó ní ìmọ̀ fún tó lọ́mọ nípa mọ́ fún mi ní admission letter ọmọ òfin mi ó lọ́mọ ìjọba fún mi mo nípa mọ́ fún mi ní pọ́tà àti. wípé kí wàá lè ṣe sí àbí. ti yé. alhamdulilayi ìbéèrè tẹ ìbéèrè ó pàtàkì púpọ̀ irun tẹ ti sọ pé ó ṣe ń yìí àwọn èèyàn tó ṣe wọ́n pọ̀ gan-an hmm. kó lọ ẹlẹ́dàá kó ṣàánú àkọ́bá adẹ́kọ̀ọ́ aburú àwọn ìyàwó tá ń fẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àwọn èèyàn náà ń fẹ́ wọn ni kì ṣẹ̀sìn ni wọ́n rí lára wọn tó ń fi fẹ́ wọn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn rẹwà ó ó sojú bí ojú tòmátò òun náà ni wọ́n fi ń fẹ́ àwọn obìnrin yìí ẹlòmíì wọ́n fẹ́ kò sẹ́sìn fún dépòdépò pé sọ pé kò dùn lára kò sẹ́sìn fún rárá tó náà ní máa ń padà ní máa ń padà hàn nítorí pé ọjọ́ ò tí ì dalẹ̀ ó ti hàn pé ìfẹ́kùfẹ́ lẹ fẹ́ ó ní nínú kẹ́yìn náà kẹ́ fi islam yín sílẹ̀ kó wọ́n máa bẹ pẹ̀lú yín ẹ̀yin sì ní lálágbọ́n gan náà ní fi islam yín sílẹ̀ ọkọ̀ màlọ́. wọ́n fẹ́ sọ ọmọ dìdàkudà so ṣùgbọ́n ẹ mọ̀ pé ẹ̀yin náà ti kó kúrú púpọ̀ nítorí pé ẹ ní gbogbo ẹ̀tọ́ lábẹ́ gbogbo òfin láti jẹ́ pé ẹ ti gba àwọn ọmọ yẹn sọ́dọ̀ tipẹ́ even gan nínú òfin tó ń tẹ̀lé ní nàìjíríà ń bí ó ní iye ọdún tọmọ dàgbà dé ẹ ti láti gba àwọn ọmọ sọ́dọ̀ àwọn ọdún ti kọjá tipẹ́ torí ẹ láwọn ọmọ ti wọ yunifásitì wọ́n ti kọjá tipẹ́ ìrọ̀rùn lẹ́gbàá àwọn ọmọ yín nìsín ìrọ̀rùn lẹ́gbà àwọn ọmọ yín nìsí ẹ̀yin agbìyànjú bẹ́ẹ̀ ti ṣe fẹ́ gbà àwọn ọmọ ẹ sì fi wá mọ̀ràn ẹ wá mọ̀ràn lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n máa bẹ́ẹ̀ sì gbé ìgbésẹ̀ ọ̀hún ẹ rí i pé ẹ gba àwọn ọmọ yín ní rọ̀rùn ó kẹ̀tẹ́ pé tọ́mọ bá ti dàgbà ṣé gbígbà kan tó kù mọ́ tọ́rọ ọmọ náà ti di bí ẹni tó ti ń dá dúró gbígbà ò tí wọ́n ní tí igi bá wà ń tútù là á máa lọ tó bá ti di gbígbẹ ńkọ́ àlọ́kàn ni torí de báyìí ẹ gbìyànjú ètò ẹ bá lè ṣe Allah ó sì ràn yín lọ́wọ́ inshallah. jazakumullahu khairan sheikh ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé ìjókòó alábàárìkà ní ti a mọ̀ sí hudan wa bushra tó máa wáyé ní gbogbo sátọ̀dẹ̀ ọ̀kọ́ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan lè ní láì ta'ala yóò tún wáyé ní ọ̀túnla ní ọ̀la ọjọ́ sátọ̀dẹ̀ tí ó bọ́ sí ọjọ́ kẹrin oṣù kẹsàn-án twenty twenty four bàtàkà bíyà tó tún ṣe wẹ́kú ó bọ́ sí ọjọ́ kẹrin rọ̀bí òde awọ́lẹ̀ oṣù kẹta fourteen forty six AH ìjírọ̀ kàlẹ́dà tó tún ṣe wẹ́kú ọjọ́ keje oṣù kẹsàn-án twenty twenty four bàtà bíi aago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní òwáyé al Center pápá abẹ́dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ òun náà ni yóò sì wáyé èyí ní láyé tí a la Sheikh Dr. Sharafudeen Gbadebo Ọ̀rọ̀jì aláṣẹ àtọ̀dásílẹ̀ Al-Madina Center pápá abẹ́dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ àwọn náà ni wọ́n sì máa dára lẹ́kọ̀ọ́ pẹ̀lú àkòrí àwọn àṣìṣe wa sí àwọn ọmọ wa bákan náà tó ń ti àfilọ́lẹ̀ tíra tí a pè ní alẹ́ the hajj bíi ní láyé tí a la lówó ẹgbẹ̀rún mẹ́sàn-án náírà ní ọ̀la òde yìí náà nílùú Ògbómọ̀ṣọ́. tírọ̀ tẹ wá sọ̀rọ̀ débẹ̀ yẹn ó pàtàkì pé tí àwọn ò bá mọ kí ó so tá a bá gbìyànjú láti jẹ́ pé ara a fún àwọn ẹni tó mọ kí ó ó pàtàkì púpọ̀ so ó sì ń bẹ nínú nǹkan tí èèyàn lè fi ṣe waqf endowment kó wà mọ́ṣáláṣí kó wà lọ́dọ̀ àwọn olùmọ̀ tí wọ́n ń kọ́ àwọn èèyàn nípa ẹ̀sìn nítorí pé a mọ̀ pé tó bá jẹ mọ́ àdìsọ́kàn wàhálà pọ̀ nípa pọ̀pọ̀lọpọ̀ òní àdìsọ́kàn tó dáa kò sí àwọn àdìsọ́kàn jákujáku náà lọ wà so tí ìwọ bá wá ṣagbátẹrù pọ̀ ra irú ìwé yìí báyìí so fi sọwọ́ sáwọn ẹni tó ṣe pé àwọn ọmọ kí ó wọ́n ń kọ́ yín ní nǹkan tó dáa ẹ rí i pé yóò lápa lára yín yóò tún lápa lára àwọn ọmọ yín a rí ẹ̀kọ́ kọ́ ní àwọn ilẹ̀ lárúbáwá nírú eléyìí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó wọ́n máa ń ṣagbátẹrù pọ̀ ra àwọn tíra wọ́n á gbé sílé ìtajà wọn. so gbogbo ẹni tó bá ti wá wá tó máa ti rí àmì pé akẹ́kọ̀ọ́ ni wọ́n ní kó mú tíra kan nù tíra so gbogbo orú rẹ̀ náà wọ́n bẹ́ẹ̀ nú àwọn nǹkan tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ tá ń lọ kẹ́kọ̀ọ́ ńlẹ̀ larubá wọ́n máa láǹfààní sírú rẹ̀ so àwọn tíra yẹn padà wá ń wúlò wọ́n bẹ́ẹ̀ nú nǹkan táwọn ń kà lónìí táwọn fi ń ṣe gbogbo ara yìí láǹfààní so ìwọ náà lára o lè jẹ́ sábàbí dáadáa bẹ́ẹ̀ torí pé ọ̀mí tó ṣe tí ó ṣẹ́kù fún ọ tó fi rọ́nà lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù olówó kò lè rárú àwọn tíra yẹn kó wà lọ́dọ̀ rẹ̀ tẹnìkan tó máa kí tó bá wà dọ̀ rẹ̀ àbọ̀ ọmọ ẹnìkan tó máa kí oníkó lọ fún hmm. so ó rí i pé bóun ọba kà ọmọ rẹ̀ ọkà hmm. ó sì súnmọ́ kọjá pò ń gan alárọ kà yóò wúlò fún hmm. ibi láti fi aṣọ ìwọ òòlù yìí ní ìlà ìtàlọ́ bákan náà wà sí jẹ́rìsẹ́fù gbàsírọ́ yóò wáyé ní ọ̀túnla Sunday ní ìlà ìtàlọ́ àlàbò àárọ̀ tó yé ní ìpínlẹ̀ Èkó yóò wáyé